شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة أن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نسليه نارا وكان ذلك على الله يسيرا صدق الله العظيم ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àparí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin ní ìtẹ̀síwájú olóbìdá àfọ̀rọ̀ náà ti sí ní àná lórí agbọ́nrin àkọlé ọ̀rọ̀ wa tá ń ní alìsìláhù alìktisọ́dì alìsìláhù alìktisọ́dì fil islam ó náà ni àwọn ọ̀nà wo láti lè ṣe àtúnṣe ètò ìṣúná owó wa nínú Islam àgàgà àwọn agbègbè méje kan bẹ tó ṣe pàtàkì àkọ́kọ́ ó náà ni tahari alimalil halal tahari alimalil halal káwà owó lọ́nà tó tọ́ káwà owó lọ́nà tí ó tọ́ anábíwá mọ̀ sàsálá sallallahu alaihi wasallam ìjọ kan sọ fọ́kanú sàábẹ̀ ló ní ó ní ní màlìmálù sọ́lẹ̀ lirajul salih máa ń dàlọ owó dáadáa tàà bá ní ẹ lọ́wọ́ ẹni dáadáa owó rere tàà bá lọ́gọ́dọ̀ ni lọ́dọ̀ ẹni rere tàà fi ma pàtàkì káwọ ọ̀rọ̀ nílànà Islam ẹ̀rẹ̀ inú riwaya kan ó ní ya amur ó ní rẹ̀ amur amurun asinu ní ìmọ̀bẹ̀lẹ̀ máa asọ́lẹ̀ limar yí asọ́lẹ̀ ó ní mọ́ndàlá owó dáadáa lọ́wọ́ ẹni dáadáa àṣí mùsùlùmí a máa wọ owó lọ́nà tí ó tọ́ kó lè jówó rẹ̀ kódà anábì náà máa tọrọ ọrọ̀ inú àwọn ọ̀rọ̀ anábì ní allahumma inni as'aluka al-huda wa tuqa ìrẹ ọlọ́run mọ́ ń tọlọ́dọ̀ rẹ̀ ọ̀nà mọ̀ àti ìpayọ ọlọ́run àti ìkúrẹ nírú kò níbi kébékébé àti ọ̀rọ̀ kódà ń jọ kan sọ fún Sa'd ibn Abi tí ń sọ pàtàkì kéèyàn wá owó ó ní innaka intadhari warthataka agniya khairu min an tadharahum ala yatakaffafuna an-nas nínú àìsàn sáàdù ló ń fẹ́ gbogbo owó òun ṣe sàárà ẹbí wọ́n sọ wípé rárá kó fi àwọn ẹbí rẹ lẹ̀ àwọn ìyàwó ẹ àwọn ọmọ ẹ àwọn bàbá àwọn ìyẹ́ ẹ kó fi wọ́n lẹ̀ ní ọlọ́rọ̀ ó lóore fún wọn tí ó kó fi wọ́n lẹ̀ ń tálákà lọ tí wọ́n máa tọrọ lẹ́yìn wọn tó pé èyàn a máa ṣiṣẹ́ owó lẹ̀ dé àwọn ẹbí ẹ̀ ni ìtumọ̀ nìyẹn ẹmẹ́sọ́ Bukhari Muslim níjọ́ kan àfáàwà sáàdùbùnà musayyab ó ń sọ níjọ́ kan ó ń la khairan fi ma la yatlub li mal ó ní kò sóre fún ẹni tó bá pẹ̀rẹ̀ mùsùlùmí tí ó wá owó kò sóre lára rẹ̀ ẹni tó tẹ́kẹ́ ni pẹ̀rẹ̀ mùsùlùmí tí ó wá owó ó ní kò sóre lára rẹ̀ tó bá jẹ gbèsè yóò lè fi san wọ̀yà sóònù bí àdọ̀dáwì ọmọ ìdáàbò bọmọlọ́ àbí ẹ̀ hmm. fàìmáàdà tó bá kú tàrákà omi ráàdà lè máa báàdà yóò fi ilẹ̀ fún àwọn tí a ń bọ̀ lẹ́yìn ẹ̀kan jogún kejì òun náà ni ìṣìnàb ànìmọ̀wádìí lè máa alkhabitha ìjìnà sí àwọn àlànà owó tí ó dá gbogbo mọ̀wádìí lè máa gẹ́rù mọ̀ṣẹ̀rọ̀ à gbogbo ọ̀dá àgbà àrówó lọ́nà tí ó dá aláti jìnà sí àwọn afáwà wò tàbá wọ̀nà tàgbà àrówó tí ó dá yìí abala mẹ́ta ni ti máa ń wá ní sókínú sharia wọ́n ni harasa al-islam ashara al-hiris ala tawarat al-mujtama min rijis al-mali haram wọ́n lẹ́rí islam sójú kòkòrò lórí báwo ni a sì lè sí àmójútó kí àwùjọ má káwùjọ má ní ẹ̀kọ́ má kóònú ìdọ̀tí owó àwọn haram tó pówó haram láwùjọ ìdọ̀tí ni lidhalika faqad harrama kulla mawridin min mawadi likasbi alkhabith torí díẹ̀ ní Islam fi ṣe léèwọ̀ gbogbo ọ̀nà táà gbà rí owó tí Ọlọ́run bá lékè ọlá tí ó faramọ́ owó ìdọ̀tí tí ó sì máa ṣe fáàrí pòun lówó lọ tó kó ní ẹ̀sàn sùmí sí rẹ̀ owó ìdọ̀tí ni owó táà gbọ́dọ̀ kàkún owó ni tó pé Islam ò fẹ́ náà وهذا المورد على ثلاثة أنواع àwọn ọ̀nà tá a máa ń owó tí mu tí a bá ní ká abala mẹ́ta ni abala àkọ́kọ́ ما كان كسبا بغير مقابل òun náà lówó taari owó tẹ́ ni taari ṣùgbọ́n damu fún Iru e ni owó ele. Hmm, kariba! owó èlé àpẹẹrẹ àwọn olówó èlé ọkọ̀ ma sọ ọmọ jí ni èló lọ fẹ́ yá ń bẹ̀yẹn 1 million 1.43 ìwọ ńkọ́ 500,000 1,700,000 ìwọ ńkọ́ 100,000 ó san 120 láìgbé láìsọ̀ ìrówó bẹ́ẹ̀ ní Islam haram ni wal maisir bẹ́ẹ̀ náà ni tẹ́tẹ́ tẹ́tẹ́ rí pé kó sáà jẹ́ ní kó jẹ́ ní ó lè fi 500 naira ta tẹ́tẹ́ kó jẹ́ 1 million kò fẹ́ làágùn owó ẹ̀bùrú wàríṣùwà bẹ́ẹ̀ náà lówó ẹ̀yìn bribe gbogbo àwọn ọ̀nà yẹn pátá à ń rówó láìdàmú alikasbu bi ghayri muqabil torí díẹ̀ Islam síléwọ̀ kálíbà jósìṣẹ́ kama bá láwùjọ ẹlẹ́ẹ̀kejì ma kana ní ọ̀nà àìtọ́ ọ̀nà àìtọ́ lágbàrí àpẹjúwe rẹ̀ kalegish o náà ni kíyàn jàmbá ká jàmbá bí kíyàn yíwe wọ́n kọ 1 million sí ó fòdó kan sí hmm. gíṣùnú tàbí kí a ta ọjà jìbìtì fún àwọn èèyàn in tí ó lè dówó nǹkan tó ti bàjẹ́ káwà kẹsí lọ́rùn alùgbùmọ̀ nǹkan ṣẹ́nà fẹ́lísà mínà ò ní jàmbá ni lẹ́yìn náà wàsúrùkọ́ bẹ́ẹ̀ náà ló lè jíjà kájá nǹkan gbà wà náà àti ma kó òlú jẹ ma lè àà lè ìtọwọ́ pọ̀ lọ́dọ̀ pọ̀pọ̀ ń parí lóṣù lé ó ti wọ́n lọ́tẹ̀ sí ọ̀tọ̀ ní owó oṣù ọ̀tọ̀ làjẹ mánú ọ̀tọ̀ lẹ́tọ̀ sí kò sínú òfin bẹ́ẹ̀ abalẹ́lẹ́ kẹta ma kana audan ọ̀nà owó yẹrẹ yìí máa kó nira báyàn o lè kó nira bá individual o lè kó nira bá àwùjọ o lè kó nira bá ìgbésẹ̀ ọmọ ẹ̀dẹ̀ lápapọ̀ gẹ́gẹ́ bí owó tá látara ọtí ọtí mímu ìdàlúrú ni yìí balaka ìjẹ́ ni wal mukhdarat mukhdarat bẹ́ẹ̀ náà ni oògùn olóró àti ń mú àti ń fi àti ń gbé nìjìyà fi pọ̀lé lórí bẹ́ẹ̀ náà ni ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí díẹ̀ láfírí lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn gbogbo àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ìdí mẹ́ta tí Islam fi ṣe owó ní eh, ìlànà ọ̀rọ̀ léèwọ̀nú àwọn ìlànà ọ̀rọ̀ tó ń sọ èèwọ̀ ni yẹnẹ́ wá kó sí tó pọ̀ tí wọ́n kájọ ọta kàfà ní àná tó kó sínú olè jíjà ó kó sínú ríṣù ẹ̀yìn ó kó sínú gospel kẹ́ ọlùmí agbámátò wọ́n jámátò gbà lójú ọ̀nà lẹ́yìn náà anahab ìkówó olújẹ alìtíkà ká sí ọjà malé àríbà bẹ́ẹ̀ náà ni owó èlé tẹ̀síwìr ká yíwe tẹ́tẹ́ títa ìkìtìtọ́ ká jáwòyàn gbé hìrọ́bà ìwà àdàlúrú ìkìtìyàn ìjáwòyàn pa alìtíyàn bí bashar ìsọmọ ẹ̀dẹ́ èèyàn di owó àwọn àdọ́ ìbàṣàríyà yẹ bẹ́ẹ̀ náà ń tapá bẹ́ẹ̀ náà ń tẹsẹ̀ iná ń tẹ́dọ̀ tẹ́bá sì ráhùn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ amùsùlùmí kórígbà mi ń bẹ́ẹ̀ tó ráhùn àfá ń bẹ́ẹ̀ tí wọ́n wọ́n àfá mi tí a ń ká ẹkẹ èèyàn má lọ́wọ́ tí ó máa wò kanaban ó sì ní máa mọ́sálásí kílẹ̀ ń kọ́ àwọn èèyàn tàbá ọmọ lékéú tó ẹgbẹ́ ti bá wọn ìbàjẹ́ tí ń bẹ́ǹta ìpọ́ kálẹ̀ àwọn ẹ̀kọ́ díẹ̀ kí a mọ́ sọ alóòkọ́ tí kìí wa àwọn bàbá wa dáadáa tí a ń gbọ́n iléèké kalẹ̀ iléèké ńláńláńláńlá lẹ́ni tàbí a ti gbogbo pé kí ló dé kí àsìbáàbò kásìbìlì kí ló táwọn èèyàn wówó lọ́nà àìtọ́ kí ló kùnfà ẹ̀ okùnfà àkọ́kọ́ ń gbà táwọn afáwò tí a lọ tí wọ́n bọ̀ wọ́n rí pé àkọ́kọ́ ni pé adam lè ká òfin wọ́n ni pé àìsíbẹ̀rù wal haya min Allah àìsí ìtìjú ọlọ́run ẹnìkan ò ní ma bí àlìkẹ́ àmọ́ ṣe rí kẹ́nìkan mọ̀ pé à ah, ìyà tí ń bẹnu sàárè rẹ̀ kó wá máa wọ́wọ́ ní ọ̀nà àìtọ́ Allah akbar ẹ̀rì àìníkà kún pọ́ lọ́ọ̀bá ní àìní ti jú níjọ́ kan náà bí máa sàbí sọ̀rọ̀ abúlá musulọ́gbà àdísíwá ó ní istayu minallahi haqqal haya anábílẹ́yìn èèyàn ẹ tijú ọlọ́run ní pàpá ìtìjú qala kunna ya rasulallahi inna nastahyi walhamdulillah abúlá musulọ́gbà wọ́n sọ wípé èrè òjísọ́ ọlọ́run bá àwá yìí ó à ń tijú ọlọ́run adúpẹ́ o wọ́n dẹ́ẹ̀sì padà sọ́dọ̀ anábì ah, ìtìjú wọ́n láàní a ní tìjú náà kọ́ọ̀lá lẹ́sà dáàlìk anábì ní àà ah, ó ti ma bí tọ́ lọ ìtìjú tí mo kọ́yín tẹ́lẹ̀ lóòrò kèése ìtìjú tí mo kọ́yín tẹ́lẹ̀ ìtìjú mi tún lélé yìí ó yàtọ̀ tí mo kọ́yín tẹ́lẹ̀ yìí ó ìtẹ́lẹ̀ mọ́ ń ni ẹ̀ntà bá bá àwọn nǹkan kí la kọ́kọ́ àntahafasọ̀ ra'sa wa ma wa'a ẹn tó bá lè sọ orí ẹ̀ àti bó ti ń bẹ lórí ó sọ imú kò fi gbóhun tí ó tọ́ ó sọ ojú kò fi gbóhun tí ó tọ́ ó sọ etí kò fi gbóhun tí ó tọ́ ó sọ ẹnu kò fi sọ́sọ́sọ́ ó lákọ̀ọ́kọ́ nù ó lè owó ìpààyàn ló fi ń sára ní ló fi ń rásọ ló fi ń kọ́lé àà ó tíjú ọlọ́run ẹlẹ́kẹta ó ní ẹlẹ́kẹta inú tìjú ni pé kí o máa rántí ikú àti jíjẹra ẹran ara sínú sàárè pé ó mọ̀ kú gbogbo ẹka ara rẹ̀ ní ọmọ ara sínú sàárè ó ní kéèyàn rántí ẹ̀ ìní jẹ́ ìtìjú ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin wa man arada al-akhirata taraka zinata ad-dunya ó ní gbogbo ẹnikẹ́ni tí bá ń wà lìkíámà yóò fi òyò ilé ayé sílẹ̀ bàbá ti gbájúmọ́ yòyò ní ayé àwà lìkíámà ni ẹwọ́nú suratu Aqaf ẹ̀yà 19 àbáyà 20 أذهبتم طيباتكم في حياتكم الدنيا Ọlọ́run kí ló fà á gbogbo tí jẹ́ yòyìn ilé ayé yín ẹ ti lò tán láyé wastamta'tum biha ẹ sì gbádùn ẹ̀ wọ́n náà mọye omi tó gbé mọye girlfriend mọye mọ́tò mọye òtẹ́ tó ń lọ gbogbo àwọn nǹkan mẹ́rẹ́ mi Ọlọ́run lẹ́ bima kuntum tastakbiruna fil ardi bighayri al-haqq. pẹ̀lú gbéraga pẹ̀lú tẹ́fì sí gbéraga lórílẹ̀ ayé tẹ́ lẹ́tọ́ ẹ̀ olówó ni onípò ni oná ni chairman oná ni governor oná ni president oná ni ọba oníkíníkan onímọ̀ tẹ́sí sí gbéraga láyé yín bí. wa bima kuntum tafsukun.

kí ni ó máa jẹ haram kò ní bìkítà ìyẹn jẹ́ àkọ́kọ́ ìdí tẹ́fìrí àwọn èèyàn kan tí wọ́n takú sí ìdí aburú ẹlẹ́ẹ̀kejì oná ni alhiris alamaksabu sẹ́rẹ̀ alhirisu ni tí ó jẹ́ káwọn èèyàn tẹ̀rì sínú ọ̀nà owó bàjẹ́ yìí wọ́n fẹ́ lówó kíákíá ìṣojú owó kíákíá tẹ́bá sì wọnú súrátù owó kíákíá tẹba wáyà 18 sáyà 19 ẹgbọ́n tọ́nà ọbọ̀bà Allah tó sọ́nà sọ́tẹ̀ Isra Quran chapter 17 ọya man kana yuridu al-ajila ọ̀rọ̀ gbogbo ẹjì bá ń wó kájúkájú liman nuridu thumma ja'alna lahu jahannam fẹ́ bá wùwá ṣùgbọ́n tó ti pé ó ti wá yọwọ̀ jahannama ثم جعلنا له جهنم يسلاها مذموما مدحورا yóò wọ́ lẹ́ni àbùkù lẹ́ni tá pàtì onípe mẹ́bá ti wọ́ owó kíákíá yóò sì kíní yóò wọ́ná orí okò rí o yóò wọ́ná torí díẹ̀ inú àǹkà tí ó jẹ káwọn yẹn bí kíta lè ní tí wọ́n fi wọ́ owó haram o náà ni ojú kòkòrò mọ́fẹ́ ní mọ́fẹ́ ní ẹlẹ́kẹta àtọ́mọ̀ún wà ádámúlé kọ́nà ẹlẹ́ẹ̀kẹta náà ni wọ bíà àìnítẹ̀ lọ́rùn ara ń tó jíká ma wó lọ́nà haramu ni ẹ wọ́n ya wọ bíà wọ́n tẹ́ lọ́rùn bọ́ bá jẹ́ Tanzania a ma wá bẹ́ẹ̀ ló di billionaire tó jẹ́ gbà wọ́n mọ̀ ẹlòmí gbà ah, wọ́n tún ká kòkí ìmọ̀yẹn lọ́wọ́ pẹ̀sẹ̀ lówó tó iná hmm. ah, ẹ̀lẹ̀ tó ń gbé ogun olóró wọ́n tún ká orí èyàn mọ̀yí lé gbogbo ilé oná ló máa ń fà tí àwọn èèyàn tí a fi ya nǹkan mọ́ ọlọ́run ọba lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹrin alìjáàlò bí rà tí kẹsìlì haram wà kúmí o ni àìmọ̀kan sí aburú tí ń bẹ ń bí owó haram àti ìdájọ́ ẹ̀ ń gbé èyàn bá ti mọ ìdájú ẹ̀ ah wàhálà ni lẹ́fìrí àwọn musulmi sáájú wọ́n bẹ̀rù ọkọ̀ pẹ̀lú àná sọ̀sọ́lá níjọ́ kan àná sọ̀sọ́lá ó rí dàbídò kan nú ilé ẹ̀ ànábì wá jẹ ẹyọ kan ó wá ní kí sí pé sára tí èsì sára àlélé ìwòsàn ní kánábì jẹ sára àti àwọn ìrìn ànábì wọ́n lánàbí òsùn jílẹ̀ fi mọ́ Allah akbar pé ah kò mọ̀ sí nǹkan yìí dábí ọ̀dá bẹ́ẹ̀ náà ni àbákìrọ̀ dí alátàlá ni tí ń jọ kan ebi pa ọmọ ọ̀dọ̀ wá gbé nǹkankan wá kò tí wà bẹ́ẹ̀ lọ ọmọ rẹ̀ tó fi ń jẹ́ ó tẹ́ jẹ́ òkèlè kan ló wá bẹ́ẹ̀ lọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ ń bó ló ti rí kíní ọlọ́jọ́ ah, lójú èéfin nǹkan bọnukọ ma ń bẹ̀rẹ̀ bí ó ti wà ah, ọmọ ọ̀dọ̀ ní mo máa ń wo sẹ́fà kan nígbàtí ìtìjẹ mùsùlùmí wọ́n wá ń ṣègbéyàwó lénìí wọ́n á kọjá lọ́dọ̀ wọn ẹni agbóúnjẹ fún mi ah àbákiri ó ní ṣẹ̀bí haram ọjọ́ haram kò pín ní haram tó pé owó sẹ́kọ́ kí wọ́n fún wọ́n fi dúpẹ́ orí tí máa ṣe wọ́n jọ náà ní dáadáa náà ṣe èyí tí ẹ̀yẹn ìṣùgbọ́n bó ṣe rújú ẹ̀ èyí tí wọ́n torí ẹ̀ fún yẹn làbákiri bá ń pọ̀ ní bá ń pọ̀ náà kò lè jáde bá onírara ah, ní mú mi ó lókèlè kájí ń bẹ lára àwọn ìtọ́jú haram wọ́n yọ́pọ̀ òun gbọ́ lẹ́nu ànábì gbogbo ara tó bá dàgbà sókè pẹ̀lú oúnjẹ haram iná wọn fi yọ kó ń bẹ̀rẹ̀ lọ́jọ́ gbìdàlìkàmà wọn wà fẹ́ kó ṣe pé iná lọ́lọ́run fi yọ àgbà tí àbá kéré pọ̀ gbogbo tó jẹ síwájú yẹn náà tẹ́lẹ̀ náà ó bí gbogbo ẹ̀tàn yányá tínú ẹ̀ wá má olódùgbọ́lọ́dọ̀ nísìn kò sí haram nùnù síbẹ̀ làwa rí síbẹ̀ ni mi rí síbẹ̀ ni wọ́n rí torí dé àbẹ̀ ọlọ́run balikọ́lá kọ́lọ́run balikọ́lá kí ọ léwa kúrò nídìí owó haram èyí tó ti bẹ́nu wọ́ ọlọ́ba ní fọ́mọ́ ọlọ́sùkúlọ́dọ̀ ọlọ́run má jẹ́ ká dédé ẹ̀ ìnira tí ilẹ̀ má jẹ́ ká dédé إلا sọ́nà kàlámbẹ́ mọ̀ ṣẹ́dá هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا الله تعالى أنزله ورسول الله معلمنا ورسول الله معلمنا هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا الله تعالى